بسم الله الرحمن الرحيم وقال موسى يا فرعون إني رسول من رب العالمين بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل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 tó sì tún fún wa ní àǹfààní àti rẹ̀ tún padà kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa inú alkùnrání alápọ̀lẹ́ léètà wa nù sọ́rọ̀tìl àárọ̀f aya tí wọ́n ká fún ọ̀rọ̀ lọ́ba tó ní wàkọ́lá musa ya fi ráhùn inni rasulu iṣẹ́ kàlẹ́mí ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá tí a bá gbàgbé ọlọ́ọ̀bá sọ fún wa pé òun rán lẹ́yìn àwọn ànábì tá a ti kà sẹ́yìn ọlọ́ọ̀bá lòun rán ànábì musa aleyhi salatu wa salam pẹ̀lú àwọn ẹ̀rí tó gbópọn lọ sí fìràwọ́nà àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ṣùgbọ́n wọ́n sábòsí wọn ò tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run tá sí wọn bákan náà wọn kọ ọ̀rọ̀ ọlọ́run wọn gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo ọlọ́ọ̀bá wa ń sọ fún wa nígbà tí anabi musa ti bẹ̀rẹ̀ sí jíṣẹ́ fún firaun anabi musa ni ya firaun rẹ firaun náà inni rasulu mi rabbi alamin èmi jẹ́ òjíṣẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá náà. حقيق على ألا أقول على نعم قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل النبي موسى عليه الصلاة والسلام ní ìgbà tó pe fìràúnà ọwá ní ìrẹ́ fìràúnà ò òjíṣẹ́ ọlọ́run ọba lèmi jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba gbogbo ẹ̀dá ọ̀rọ̀ yìí anabi musa alayhi salatu wa salam ó fi ṣe gẹ́gẹ́ bí ìsítí àti ìpeniláà káì fún fìràúnà torí pé fìràúnà òun náà pera rẹ̀ ní ọba gbogbo ẹ̀dá òun náà sọ pé òun lòun ní ipò òun náà sọ pé òun ọmọlọ́wọ́n ọba míì yàtọ̀ sóun nìkan ṣoṣo ṣùgbọ́n òun náà wá jẹ́wọ́ pé ìjọba tòun ìjọba misra ni alẹ́sẹ̀lẹ́ múlùkù misra la nabi musa wọn fi sọ fún pé tọ ọlọ́run ọba tọ́rin mi òun lọ́ba gbogbo ẹ̀dá àti misra o àti gbogbo ti jẹ́ ìtọ́lọ́run ọba dá ọlọ́run ọba nìkan lónìí anabi musa wa ni hakikun ala hakikun ala ala akula alala ila alhaq gẹ́gẹ́ bí òdodo lọ jẹ́ fún mi ìyẹn ni pé ìtọ́ tọ́ fún mi náà ni pé n ò gbọ́dọ̀ sọ nǹkan kan lópọ̀ ọlọ́run àyàfi kọ́ jẹ́ òdodo gẹ́gẹ́ bí wọ́n ṣe ká lójú mi tí wọ́n fi ń ka kọ̀ọ̀rọ̀ á ní pé àkíkún àlẹ́yà aláàkúrò aláàláhi ilẹ̀lá ìtọ́ jẹ́ ọ̀ràn yàn lórí mi ò ní pé wọn gbọ́dọ̀ sọ nǹkan kan nípa ọlọ́run àyàfi tó jẹ́ òdodo nítorí délé gbogbo ohun tí màá fi jíṣẹ́ fún ọ̀rẹ́ fìlà òdodo ni látọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀dìjì tukùn bíbá yẹ́nà ti mi rọ̀bíkù mo ti mú ẹ̀rí tó fojú hàn mo ti mú wá fún yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín nítorí di eléyìí rẹ fìràhùn fàárṣìl máìyà bá ní israel nítorí di eléyìí rẹ fìràhùn sọ àwọn ọmọ israẹli ilẹ̀ tí wọ́n lẹ́tẹ̀lé mi yọ̀ǹda wọn tó kún lọ́rùn wọn àwọn olùmọ́ni ìyẹn ni pé anabi musa tọrọ kí fìràwọn náà kó fi àwọn ọmọ ìsírẹ́lì lẹ̀ kí wọ́n jáde kó nù lu misra torí ìnira àti ìyà tí fìràwọn náà fi ń jẹ wọn ìyẹn ni pé kí wọ́n padà sí ibi tí wọ́n ń rò pé bẹ́ẹ̀ ni àwọn ti sẹ̀ wá ìyẹn pé baitul makdis nítorí àwọn àfọ́ni tafsir ni àwọn ọmọ ìsírẹ́lì ìyẹn pé àwọn àrọ́mọdọ́mọ nẹ́bí àkú wọ́n bára wọn nílẹ̀ misra ni láyé anabi yusuf aleyhisalatu wasalam tábà gbàgbé àmàta anabi yusuf aleyhisalatu wasalam nígbà táwọn ọmọ ya rẹ̀ àbáwọn tí wọ́n dá ọmọ bàbá fún tí wọ́n dẹ́tẹ̀ tán padà parí pé wọ́n ta fún abẹnugan gbajúmọ̀ ẹ̀dá kan ní gbajúmọ̀ èèyàn kan ní nílẹ̀ egypt ìyẹn ní misra báyìí ni anabi yusuf aleyhisalatu wasalam bó ṣe dára misra nù gbogbo bá amọ̀tán bó ṣe mú ọmọ ẹ̀yà rẹ̀ lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́yìn tó fi ní wọ́n bò ń pe gbogbo àwọn tí wọ́n pe àwọn òbí rẹ̀ wá àtìyá àti bàbá gbogbo wọn padà wá ba misra tá gbàgbé bàbá ànẹ́bí ànẹ́bí yusuf onála ànẹ́bí yakub àwọn ànẹ́bí yakub ní sì ń jẹ́ israel nítorí ìdílé àwọn ọmọ rẹ̀ méjìlá àwọn ni ara wọn ni àwọn ọmọ israẹli ti yà ni wọn fi pẹ́ wọn ní banu israel nítorí ìdílé ńgbà ànẹ́bí yusuf alayhi salatu wa salam tọ́lọ̀ ń fún ní ìsẹ̀mí ṣe lórí ilẹ̀ nílẹ̀ egypt ó kó àwọn òbí rẹ̀ wá àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ báwọn ọmọ israẹli tún ṣe padà sẹ̀ sí ilẹ̀ egypt nìyẹn so ìgbà tó wá yá ọjọ́ gorí ọjọ́ títí tó fi dáyé fìràúnà ilé fìràúnà tọ́lọ̀ ọba gbá nẹ́bí musa dìde nínú wọn òun jẹ́ ẹnìkan tó jẹ́ pé ó fi ìnira kan àwọn ọmọ israẹli pàápàá jùlọ tí wọ́n wà ní egypt ó fi wọ́n sójú ó fojú wọn winá ó fi wọ́n se wàhálà tí kìí se díẹ̀ èyíngbà tọ́lọ́ bá wá gbé ànẹ́bí musa dìde inú tá ànẹ́bí musa wá sọ fún ni pé fa arsil ma ìyẹ̀bá ní israel sọ àwọn ọmọ israẹli ilẹ̀ fún mi kí wọ́n tẹ̀lé mi torí pé ànẹ́bí musa alayhi salatu wa salam àwọn ọmọ israẹli lọ́lọ́ ọba rẹ̀ sí àwọn oríṣi àwọn èèyàn mí ń bẹ nílẹ̀ egypt kìí sàwọn lọ́lọ́ ọba rán ànẹ́bí musa sí ànẹ́bí musa ọlọ́ọ̀bá rán sáwọn ọmọ israẹli ni ní tí wọ́n fi ń sọ fún ànẹ́bí tí wọ́n fi ń sọ fún wàlíyàdùbìlá tí fi ń sọ fún fìràúnà wípé fa'arsil ma'iyaba ni israel ran àwọn ọmọ israeli tẹ̀lé mi yẹn ni pé sọ wọ́n lẹ̀ tó kú lọ́rùn wọn tí wọ́n kò nù ìlú rẹ̀ ká lọ bí táàtì lọ sí lọ́n pẹ̀lú rọrùn láìsí pẹ́ nìkan fúnlẹ̀ mọ́ wa kí ni fìràúnà wí. kọ́lá in kùn tẹ́tí tẹ́bi ayé ti ń fa. بها إن كنت من الصادقين فرعون صفى النبي موسى عليه الصلاة والسلام قني رأي موسى tọba jẹ́ lòdòdó ló mú ẹ̀rí wá àmì kan tí ń tọ́ka sí pé òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ fáàtì bí ha ọyá mu wá fi hàn wá ńkún tẹ̀mínà sọ̀dìkìn tí ọba jẹ́ ẹni tí ń sòdodo tọba jẹ́ pé lòdòdó lọ́lọ́run ọba ràn ọlọ́run ọba sì fún ọ ní nítorí délé fẹ̀rí náà hàn wá ká lè bá a rí tó bá jẹ́ pé òdodo ni tó ń sọ àwọn olùmọ́ni ọ̀sùn ilé lẹ́yìn tí ń pe ànẹ́bí musa níjà bí ìgbà tí ń sọ pé ó tó bẹ̀ kó mẹ́rin kankan wá tí ó tá gbọ́ ọ̀gbọ́ báyìí la nẹ́bí musa kí lá nẹ́bí musa ṣe. fa alukọ asọ́hùn fa ìdáhìyàtọ̀ bánu mú. anabi musa aleyhi salatu wa salam ṣe ń gbàtọ́ lọ́wọ́ bá ràn sí firaun tí ẹ̀rú ba anabi musa bóòlù wọn ó sì lọ jíṣẹ́ fún firaun ọlọ́wọ́ bá ní òun fún láwọn ṣe ìyanu tí ó fi hàn sí firaun tí ó máa tọ́ka sí pé òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní inú rẹ̀ ọlọ́wọ́ bá bí anabi musa léèrè kọ́lá fọmátìlkà bí bí ẹ̀mí níkà yà musa.

nígbàtí anabi musa sọ pọ̀pá alẹ̀ ọ̀pá bá di ejò fẹ́lẹ̀dá híyà ayyàtún tẹ́sà ọba di ejò tí ń rìn kẹ́ tí ń sáré kì anabi musa ń gbà tó rí fàáwó jẹ́sẹ̀ fi nẹ́sì yẹ sí fata musa ẹ̀rú bá anabi musa gan fúnra rẹ̀ gbàgbọ́ ọkọ rí ó ní ala tahab ọlọ́ọ̀bọ̀ bá lékè ọlá ní ìrẹ́ musa mọ́ bẹ̀rù ìníláyọ̀ kọkùnlẹ̀ dẹ́yẹ̀ lọ́sàdùn àwọn òjísẹ̀ mi wọn kì í bẹ̀rù sí ẹ̀yánu tí mo bá fún wọn nítorí ìdí eléyìí àtìgbà náà ọlọ́wọ́ bá fún ànẹ́bí musa ní ẹ̀rí léhùn bákan ó fún ní àmì tí ànẹ́bí musa tó pírìsẹ́ǹtì fún firaun aláwọ̀kan bí fàálkọ̀ ànẹ́bí musa bá sọ pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ fẹ́ìdáhíyà tó bá ọba di ejò ejò tó fojú hàn gedegbe tọ́jẹ́ pé kò rújú náà baka náà anabi musa alayhi salatu wa salam ọba yọ apá rẹ̀ ìyẹn ni pé àtẹ́lẹ̀ ọwọ́ rẹ̀ ńgbàtọ̀ tẹ́ fẹ́yìdá híyà lọ́ba mọ́lẹ̀ lè na fami tí wọ́n wù àwọn olùmọ́ni ọmọlẹ̀ bí ìgbà tó yọ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ ó sì mọ́lẹ̀ tó bá ọwọ́ rẹ̀ báyìí anabi musa alayhi salatu wa kó lè bá a máa jẹ́ nǹkan ìyàlẹ́nu àmì ìyanu tí ń tọ́ka sí pé eléyìí kọjá ń tọ́mọ èdè lè já sí àsọ́lọ̀ ń ọba lọ́rùn eléyìí ọyẹ kọ́ jẹ́ wá sí fún fíraun ṣùgbọ́n kí ni tó ṣẹlẹ̀. kọ́lá ní bàdà omi kọ́ omi fi àwọn ìnà àdá lásàáhìrún àlè. àwọn gbajúmọ̀ àwọn abẹnugan tí wọ́n wà nínú ìjọ fìràwọnà ńgbà wọn rí ntánẹbí musa ṣe táwọn ló gbìmọ àwọn náà ló ní márùn fún ẹntọjọba tọjẹ fìràwọnà wọn ni iná hada sẹẹrẹlẹ arákùnrin tẹ yìí lẹsà irun dájúdájú òpìdánì alimun ẹntúsìm ní ìmọ̀ nípa dání gbogbo tí ń sẹ́yìn ń pìdánì. kì wá sí òpìdán lásán eléyìí ó ní ìmọ̀ tó pọ̀ nípa dán torí pé ntọ́pọ̀ láwùjọ wọn nù ntọ́pọ̀ nù láwùjọ fìràhùn nítorí ìdí eléyìí ntí ànẹ́bí musa ṣe ẹsẹ̀kẹsẹ̀ wọn túmọ̀ rẹ̀ sí pé ń pidán ni sílẹ̀ wọn á ní nǹkan bàbàrà eléyìí ìdán lọ́wọ́ apá ìdán ní pa fún ọ náà yorùdù. yorùdù á ń yóò kúrìjà fún mi. أرضكم فماذا تعمرون oni yuridu an yukhrijakum awon abenugan wa so pe yuridu an yukhrijakum min ardikum ipe daju daju arakunrin o fe ko yin jade ko nu ilu yin o fe le yin ko nle misra tori pe eyin le àwọn ọmọ israẹli kí èlú wọn ni òun sì jẹ́ kan nú àwọn ọmọ ìsírẹ́lì nítorí ìdí eléyìí in tó fẹ́ fi dán rẹ̀ se ní pé ọ fẹ́ fi ilé yín jáde kó nú ìlú yín fàmádà tàmùrùn kí ni tẹ́ o ìgbésẹ̀ wo lẹ́gbẹ̀ẹ́ ìmáàmù kùrùtùbí ni ó súnmọ́ kọjá pọ́rọ̀ ọ̀rọ̀ fìràúnà ni ń sọ fáwọn ìgbìmọ̀ rẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ àwọn mọ́láwù mi nǹkan omi yìí gbẹ́tọ̀ sẹ́ẹ̀rí kìíní ọfẹ́ lé akú òǹlù ni o nítorí ìdí ilé màrá yín kí lọ yẹ ká sí ojú táwọn olùmọ́sí sọ ni pé wọ́n ní ó ti ṣe kọ́jẹ́ pé ọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ fìràúnà ọ̀rọ̀ àwọn mọ́láwù náà ni àwọn abẹnugan yẹn ṣùgbọ́n wọ́n lo táàmùrú náà lo fún fìràúnà nítorí pé bí wọ́n ṣe ṣe táàlù gbólóhùn ẹni tọ́pọ̀ fèèyàn kan látara pa àfi pọ́nlé mo rò pé látara àpọ́nlé torí pé pàápàá jùlọ léde yóò lè tọ́pọ̀ ẹni tá a bá pọ́nlé ẹni tó bá jẹ́ aṣíwájú àìlò gbólóhùn ẹni èyí tá fọ́pọ̀ èèyàn òun nìkan yóò sì máa jáwàdé látara pa àpọ́nlé ipe bákan náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe fún fìràún èyí yóò wí bàájẹ́ ìkíní kẹjì wọn yálà àti fìràúnà àti musa àti àwọn àjọ rẹ̀ àwọn abẹnugan ní ààfin fìràún wọ́n bẹ̀rẹ̀ sí jíròrò pamada tamurun kí ni tí ẹ pàlásẹ̀ in tó súnmọ́ jù tabawo síkà ọ̀rọ̀ ó súnmọ́ kọjẹ́ pé ọ̀rọ̀ fìràúnà ni ní sọ̀rọ̀ bí in bá àwọn ilé gbájẹ́ ti sọ pé tọ̀ tẹ́ ẹ ti rí nà rí eléyìí pé òpìdán ni ìmọ̀ràn kílẹ̀ wà fún mi ìmọ̀ràn àfàmádà tà múrú ni kílẹ̀ wà ìmọ̀ràn wọlé fún mi in ló jẹ́ kí ọ̀rọ̀ tó tẹ̀lé ọmọ sọ pé náà kọlu. kọlu àfùdí wa àkọ́hùn wa àfùsí bílmọ̀dá ìní àṣírí. wọ́n ní ìrẹ́ fìràúnà wa àkọ́hùn pa ilé àti musa àtọmọ àyà rẹ̀ sáwọn méjèèjì lọ́lọ́wọ́ bá rán gẹ́gẹ́ bá sí rán wa létí lánàá ńgbà ọlọ́wọ́ bá rán ànẹ́bí musa inú tá ànẹ́bí musa tọrọ lọ́dọ̀ ọlọ́run olùkọ́lá rọ́bì ṣàlẹ̀ sọ́dìrì wàyẹ́sẹ̀lẹ̀ amri wàhálùlù ọkùnrin mi lìsánì ẹ̀kọ́hù kọ́wùlì wàjà alì wàzíra min ahali haruna afi oṣù bihi azri wa ashiriku fi amri kai nusabbi kathira wa nazkura kathira innaka kunta bina basira qala qad utita su'laka ya musa ngba lo ba ni ohun ran annabi musa awa toro ni qala rabbi shrah li sadri to olo ba se la lo ran mi ta ni olo koju fir'auna ona mi kin lo koju fir'auna awa bere si belo oni rabbi shrah li sadri olohun oba fo kan mi mo di okan mi o bale kimi laya wayassir li amri to ise olohun olohun ise re mo fe lo je dákun sí ń rọrùn fún mi torí kìí ṣiṣẹ́ kékeré ni kéèyàn ọlọ́ọ̀kú fìrà àwọn ẹ̀ tó rẹ̀ lọ́lọ́ wọ̀yẹ́sì lè amúrí wàhálùlù ọkùnrin bí lìsáàni ahán mi tí ò dá tí n lè fi sọ̀rọ̀ dáadáa ọlọ́ọ̀bá bá ń kà kú kí n lè jíṣẹ́ rẹ̀ kó kó sì jẹ́ àgbọ́yé ní sọ yẹ kí wọ́n lè bá àgbọ́ àgbọ́yé ọ̀rọ̀ mi tí mo waj'al li min ahli ọlọ́run ọba dákun fún mi lálátìlẹ́yìn inú àwọn ẹbí mi haruna afi ọlọ́run ọba dákun ọmọ àyá mi ti ń jẹ́ haruna mo fẹ́ kó òun náà sa fún mi bihi adri fi kí mi nípa wà á ṣíríkù fi amri jóun náà jẹ́ ẹni tí ó pẹ̀lú mi ìyẹn náà lánàá bíi kó jẹ́ òjíṣẹ́ kọjẹ́ pé ó kí mi lẹ́yìn torí pé àti kojú fìràwọ́nà nìkan èmi nìkan kìí ni òwò lọ kìí ṣe pọ́ fẹ́ kọsẹ́ ṣùgbọ́n tún ni bó o ní jíjíṣẹ́ yóò ṣe rọrùn amri kẹ́nu sàbí àkàkàtìrọ wà náà kúrọ̀ kàkàtìrọ ká máa ṣàfọ̀mọ́ fún ìwọ ọlọ́run ọba lọ́nà tó pọ̀ ká

wa àkọ́wọ́ àtọwọn ọmọ àyá rẹ̀ mọ́ ti gbégbèsẹ̀ kan lórí rẹ̀ ṣùgbọ́n tó kọ̀kọ́ sẹ ní pé wà arsil filmada ini ọya ránṣẹ́ tí gbogbo àwọn ẹni tí wọ́n ń bẹ gbogbo ìlú tọrọ kiri ká rẹ̀ sí wọn ini haṣiri iná kí wọ́n máa bọ̀ lóǹkà tí wọ́n bá ní haṣiri pé ká tú àwọn èèyàn kí kí wọ́n ti náà. Yà túkà bí kúlè sáhìrín alim. Wọ́n ni yà túkà bí kúlè sáhìrín alim. Kí wọ́n bọ̀ kó gbogbo àwọn òpìdán, gbogbo ẹn tó bá gbópan nínú dán, tó ní màdèbí tẹ́yàn ní màdè nípa dán ìníkọ́wọ̀ mú wa. Àwọn olùmọ́ni, àwòrán yìí tí wọ́n ti sọ fún fíra àwọn náà gan, ó ti indikéètì kankan àwọn gan ti fura pé elé kèése lásán kèése ìta àmọ́ rí gbogbo gbà because tó bá jẹ́ bẹ́ẹ̀ ni in tó súnmọ́ jù náà ni pé ibi bí làwọn náà láwọn onídàn tiẹ̀ láàfin àti inú ìlú mísà kò nídìí wọ́n sẹ́yìn ránṣẹ́ sáwọn èèyàn wọ́n kàn sí pé ẹ̀kan pẹ́ nìkan wá kọ́ wá di fíìtì rẹ̀ ṣùgbọ́n àwọn gan bí wọ́n ti rí ẹ̀ẹ̀kan tọ́kàn ṣe tó ṣe wọ́n ti rí pé eléyìí kèése kékeré ni láti bẹ̀ àwọn gan ti fura pé eléyìí ó ju ìta àmọ́ rí lọ ṣùgbọ́n gidi ọ̀kan kọ́ ìlọ́lọ́wà fi sọ pé wọ́n jáhàdù bí ha ó sẹ́ kanẹ́ta àfúnṣọ lónà wà lúwà wọ́n pè ní rọ ni ṣùgbọ́n kan wọn sọ fún wọn kó dòdò lélẹ̀ bí ìbá ṣe bẹ́ẹ̀ àbúrò ní kí wọ́n ránṣẹ́ sí gbogbo òlú pátá gbogbo òlú kọ̀ọ̀kan ta la síwájú ìdí ká pidán gbogbo wọn ẹ̀ wa yàtúkọ̀ bí kúlì sáhìrì ń bómi pé kúlì sahari alim gbogbo ẹni tó bá jẹ́ pé ó ti di ọ̀gá ńlá ó ti di aṣíwájú níbi idán pípa ìnẹ̀kó wa wọ́n fún fìràúnà nìmọ́ràn yìí pé kọ́ránṣẹ́ kó pé wọ́n wá náà wàjá àṣàhàrọ́tù fìràúnà bọ́ọ̀lù ìnàlànà àdìrọ̀ ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ni wàjá àtìsáhàrọ́tù ńgbà wọn fún fìràwọ́nà ni márùn fìràwọ́nà gbà mọ̀ràn wọn wọlé àrùsọ̀lẹ̀ fílì màdá yìí àṣírí ọ̀ràn ti ráwọn èèyàn nu ọ̀ràn àwọn ẹ̀mẹ̀wá pé gbogbo bí òpìdá wà tó ń gán gbà tó bẹ́ẹ̀ wa gbogbo wọn wa

eléyìí fi yẹ wa pé gbogbo òfìdán ẹni tí a bá rí ti ń ṣe dán pa gbogbo ohun lé òjò nǹkan lé ayé aye lọ ayé lọ fẹ́ kójọ lójú odò gbogbo gbàtọ́ bá dòwò pọ̀ pẹ̀lú oúnjẹ bí ó sì ló kù àfọ̀nà tí ọba rí gbà ló kù wà láì tọ́ ọba dòwò pọ̀ pẹ̀lú wọn wọ́n torí pé àwọn ń se dání káwọn lè bá àfi jẹun oúnjẹ làwọn kàkú ọ̀nà oúnjẹ tí wọ́n nu wọ́n á sọ fún fìràwọnà ìrẹ́ fìràwọnà tá a bá sẹ́gun dájúdájú ọ̀sánwó ìyẹn ni pé kí lọ ọ̀sán sọ́ọ̀sánwó náà kí fìràwọnà dáhùn. innakum lamina al-muqarrabin. lẹ́sẹ̀kẹsẹ̀ fìràwọn náà ni bẹ́ẹ̀ ni gbogbo ohun tí ẹ bá fẹ́ láàfún yín kọ́dà ìtún fún yín lálẹ́kún ẹ tún wà nú àwọn ẹni tí wọ́n súnmọ́ mi màá fi yín joyè ìtún fi yín joyè láàfin tẹ́ bá sá ọmọ ìkan ni o musa ẹ wo gbogbo ìpalẹ̀mọ́ ṣètò eléyìí gan ti fi yé fìràwọn náà pé ọmọ ìkéèsè lásán torí pé fìràún ẹ̀ bẹ ọ̀dọ́ rẹ̀ ní ọmọ eh, ànẹ́bí musa ti dìde injo lọ́rán fìrà lọ́rán musa àbọ́gbọ́pá ànẹ́bí musa ń lọ kọ́dán rí èyí sàṣe lórí bá kọ̀ ohun gẹ́ ti wọ́n pé kíní kìí ṣe lásán ẹni tí wọ́n kí wọ́n lẹ́yìn gbogbo motivation tí ó fún wọn ní fún wọn ó ní kìí ṣe gbogbo ń tẹ́ ń fẹ́ láàfún yín kọ́dà á tún fi yín joyè tẹ́yìn náà wà nú àwọn onímọ̀ràn mi sẹ́pẹ́ àlékún dúkìá tó sẹlẹ̀ nù ìtí wọ́n fẹ́ wọ́n ti rí wọ́n ti sàdéhùn fún wọn náà wọ́n bá bẹ̀rẹ̀ sẹ́ ọlúyà musa ìmá àntúlkìyàwó ìmá ànàkúnà náàlùmùlkì ní súra ọlọ́ọ̀bá bá wa gé kúrú ní dédé bíbí ó ní kọlu ya musa wọ́n wá sọ fún musa pé ìrẹ̀ musa ìmọ̀ àǹtùkìyà sí lọ́kọ̀ọ́kọ́ sọ ọ̀pá àti àwọn nǹkan rẹ̀ lẹ́yìn tó fẹ́ sọ ọ́lẹ̀ káwò tó sọ ti wá ṣùgbọ́n ní súrà bí ọlọ́ọ̀bá sàlàyé fún wa pé fún ànàbí musa pé ọya ká fi jọ́sì nẹ́tì afẹ́jà náà kàmọ́ lánù kùlífùhù wà láàntà ọya bá wa fi jọ́sì wọ́n kojú ànàbí musa nù àwọn gan wọ́n ti kọ́kọ́ torí pé ẹbí wá tún fìràwọ́n náà wọ́n wà ó ga kálukú ó se tiẹ̀ ẹni tó bá dì fi wọn ní hàn já dájọ́ sí ìjọ pé a ní yẹ ìwọ náà ní yẹ àyè kan tó pé a lọ tí ó gbà wà bí kí ọ̀bọ sọ pé já dójú ọlọ́mù òtó àwọn kan ẹlẹ́ẹ̀kejì ó sì súnmọ́ kọ́ jẹ́ pé wọ́n ní ìrìn ànẹ́bí wa dájọ́ torí páwọn sẹ́sẹ̀ lọ múra wọ́n sẹ́ẹ̀ lọ gbáradì ni anẹ́bí muso nídìí kan sẹ́ẹ̀ gbáradì àwọn sẹ́sẹ̀ lọ sàwọn ètùtù àyíbẹ́ẹ̀kọ́ wọ́n sẹ́sẹ̀ lọ sàwọn nkankan kí wọ́n tó wá kí wọ́n lè múra dáadáa ilé jẹ́ kí wọ́n tètè sọ pé ah, báwa fijọ́ sí kèése ní ìsẹ̀ alísìn lísìn ẹ̀bọ̀ àà já lọ gbáradì ká múra anẹ́bí musa dá wọn lóhùn ó níjọ́ ọ̀sọ̀ ìyẹn níbi ìjọ ọdún lásìkò ẹnìjọ́ tí mo fi sí àwọn kí ló musa fi múrù jọ́bẹ̀ ìyẹn ní pé jọ tó ń kálukú olóko ò ní roko ọlọ́jọ́ ò ní lọ kálukú wà lé ó ní yọ́mù sí iná ti ká níbi ìjọ ọdún tó ń kálukú wà lé tí wọ́n sọ sẹ́ pẹ́kọ̀ọ́ sẹ́jọ́ ọ̀lọ́bí sẹ́ káràlù ò lè pọ̀ dáadáa kọ́dà ó ní á àsìkò ìyálẹ̀ta ni ẹja fi sí sẹ́gbẹ́gbà táwọn èèyàn máa ráyè dáadáa tó ọdún nù àsìkò ìyálẹ̀ta láàárọ̀ wọn ń sùn tí rọ́ọ̀lẹ̀ bá sí ó ti rẹ̀ wọ́n àmọ́ sẹ́ni tó bá ti ń tó bí aago mẹ́wàá aago mọ́kànlá ìgbà táwọn èèyàn musa lásìkò náà ni ẹja ìgbà wọn wá pàdé nírú ọjọ́ yìí àwọn èèyàn ti kọ aráàlú ti kún láti fìràúnà lóde àfin wọ́n fẹ́ wo ta ní ò borí ìgbà táwọn òpè dáadé kọlu ya musa imma an tulkiya wa imma an na kuna nahanul mulki ìrẹ́ annabi musa inu kọ kọ́kọ́ sọ àwọn tó nílẹ̀ káwọn tí ó dá kọ́ padà rẹ kọ dára tó fẹ́ dá káwà àbíkọ́jẹ́ pàwà láàkọ́ sí torí ríwá nínú àyà ni wọ́n sọ pé orí máa ń tó pé wọ́n máa ń nàkó ná awadaman alka sáwà ń kákọ́kọ́ se tiwa ní àbí ọlọ́ọ̀kọ́ se tiẹ̀ ọ̀kan náà àfọ́ ní tẹ̀sí kọ́kọ́ sọ pé ó ní bí wọ́n lo bí ẹ̀kọ́ bíbá wọn ra rẹra wọn lẹ̀ ṣùgbọ́n àwọn àfọ́ tẹ̀sí ni hàn ibi wọ́n jọra wọn lójú dé ni ń gùn wọn pé ń ah, tà ti lọ gbáradì èwo tí wọn lọ́wọ́ kọ́ sí ṣe ń fẹ́yìn tí wọ́n lọ́wọ́ kọ́ dálẹ̀ ni àbí mi kọ́ dálẹ̀ tẹ́pẹ́ tẹ́yàn bá rò kóhùn jọra rẹ̀ lójú pé èyí owó ọba mú bẹ́ ọrọ̀ ọ̀rùn fẹ́ mi àdẹ́bí musa ni kọ́lẹ̀ ọlọ́ba ni naam naam naam annabi Musa alaihi salatu wassalam qala bal alqu inu bibi oni qala alqu oye so le koko so ti yin le e dara te fe da e pidan yin ka mo wo won ba so le olobo ba le ni qala falamma alqaw ingba ele wọ́n bá sọ ńlẹ́ ọba di oríṣiríṣi gbogbo ẹ bá di ejò ọlọ́wọ́ bá falama alkaw saharu ayuna nas wọ́n bójú àwọn èèyàn ni ìdán irọ́ ni ìdán irọ́ ni ojú ẹni tí ń wo wọn kọ́kọ́ take away ìdí ní ìtọ́jú jẹ́ pé àkànlọ àwọn àfọ̀ onítẹ̀fsir ni in tí wọ́n kọ́kọ́ ṣe ní pé sẹ́wọ́n pé ibi wọ́n ti dúró tí wọ́n ti fẹ́ display ibi wọ́n ti ń ṣe bí ètí wọn halẹ̀ inú wọn ti kọ́kọ́ bójú fìràwọn àti musa wọ́n ti kọ́kọ́ fi bójú wọn kó tó di pé wọ́n bójú àwọn èèyàn and then idán tó lè bójú àwọn èèyàn tó pọ̀ kì í dán kékeré ni idán lè méèyàn kéèyàn méjì kan ọmọ ma bákàbákan ṣùgbọ́n tó bá jẹ́ pé ah, almost gbogbo ara lù kì í dán ó kálukú tó rí pé ẹ́yìn kí lélẹ̀ ọ̀kan náà àwọn àfò ní onísíra ibùnú ishaq ó ní in tí wọ́n sọ́ọ́lẹ̀ ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan tí wọ́n sọ́ọ́lẹ̀ tó di ejò ó lé 15,000 ó lé 15,000 ẹgbẹ̀rún mẹ́ẹ̀dógún láwọn èèyàn bá kí wọ́n bá ó kálukú bá fẹ́ họ ẹ̀yìn ẹ̀rin tí wọ́n dáwò ní ìlọ́lọ́ ọ̀bá gan fúnra rẹ̀ sọ pé ah, wọ́n mú ìdán tó ní agbá wa torí wọ́n lọ dìra ni wọ́n dìra dáadáa ìpè ká mọ̀ wá wá kí tí wọ́n ṣe àṣeyọrí iṣẹ́ wọn bí iṣẹ́ bá ṣe yọrí síṣẹ́ wọn bẹ́ẹ̀ náà lẹ́ni tó fún wọn lẹ́bùn fún wọn lẹ́bùn sí àdẹ́kọ̀ síbi tálùkọ̀rá ti sọ pé pàtó tí wọ́n dìmáǹdì ni kò sí títí àwọn náà sọ fún wọn ni bígbà tí wọ́n sọ pé láyé èsì kí wọ́n sọ pé ìfún in blank check in tẹ̀ bá ń fẹ́ kò sí tẹ̀ ń fẹ́ ẹ sá ti dìfíìtì rẹ̀ sẹ́ pé wọ́n múra dáadáa wọ́n sì múra wọ́n sì rí dán ìsìn annabi musa alayhi salatu wasalam ọlọ́ọ̀bá kìláyà torí pé àdísì fi àyà fi yẹ wá pé ẹ̀rú bá annabi musa gan pé ẹ̀ẹ́ eh, ewo eh, eh, lélẹ̀ ọlọ́ọ̀bá ọba àlejò ọlá ọwá sọ wá ìkàlẹ̀ fún annabi musa ó ní naam. wà á wò ha an alkin asọ́ọ̀kì. naam. فإذا هي تلقف ما يأفقون ya ni àwọn sọ wáyé kalẹ̀ fún anabi musa nígbà anabi musa ń rò pé tó bó mo ti fẹ́ ṣe wọ́ lọ ọlọ́ọ̀bá kìláyà ọ sọ wáyé kalẹ̀ fún. ti kì anabi musa láyà sàn kọ́dà máa bihi tún inna sihir iná láhàṣà yorùbá tẹ́lù. ọ̀dẹ̀ ni. idán sì ní irọ́ ni ọlọ́run ọbọ̀ bàjẹ́ ọlọ́run bó sì bá ìǹtẹ́ ẹ̀sìn iṣẹ́ ẹ̀yìn ọlọ́run ọbọ̀ bàjẹ́ ìdí nìtọ́ fi jẹ́ pé wà láàyè téèyàn bá ní ìmánì irú rẹ̀ á máa ṣẹlẹ̀ tó pọ̀ ẹnìkan pidán láyé ìmáàmù ṣáfìrí àbọ̀kan náà àwọn sálẹ̀ àwọn ìbáraẹni ti ń lọ lórí afẹ́fẹ́ sí ń lọ lórí afẹ́fẹ́ àwọn ìbá bẹ̀rẹ̀ sí hó ìmáàmù ṣáfi kẹka ayatul kùrùsí ni ó sì jábọ́ ayatul kùrùsí nìkan lọ́kà ó sì jábọ́ imani ni ọ̀rẹ́ wa kan ní bọ́ọ̀chí ń bí wà láì fúnra rẹ̀ ní sọ fún ìṣẹ̀lẹ̀ kan ibi títí ń se wá àṣẹ nìkan bá wá papẹ̀ tẹ ìdán àwọn abẹ́rẹ̀ sí pidán ibi títí ń se wá sí káwọn èèyàn gbọ́ náà ọba sẹ́bẹ̀rẹ̀ sí pidán wájú mọ́sálásí ní bọ́ọ̀chí ń bí bẹ́lẹ̀ yóò bá ṣe ọba nǹkan wò rí pé wà sí wọn ṣe ń bì ní ọba tẹ̀ pin náà rẹ̀ dé ti ọjà lẹ́mọ̀ lọ ẹnu mọ́ṣáláṣí ti á jẹ́ ọba bẹ̀rẹ̀ sí yọ ọ̀nẹ́lẹ́nu ọba bẹ̀rẹ̀ sí ṣe kíní ọba bẹ̀rẹ̀ sí ṣe kíní ọlọ́ba fún ọmọ ẹ̀yà ìní sabat ó ní mọ̀ ká kúrò láwù bí mélòó kà mọ̀ ká jọ̀rọ̀bì falẹ́kì àti jọ̀rọ̀bì nẹ́sì ó ní mọ̀ ká ayatollah kùrùsì bá gbogbo náà rẹ̀ sì jò bó ṣe rí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí kú báyìí bó ṣe kú ẹrù rẹ̀ lé ọba họ ọba họ nítorí délé ọlọ́ba ní wà áyínà ìlà musa sọ wahi kalẹ̀ anabi musa an alki asọ́pọ̀ wọn na sọpọ̀ pààrẹ̀ lẹ̀ fa ìdá híyà tálkọ́fù fi kúl gbogbo tí wọ́n ta anabi musa ń gbà ọba bẹ̀rẹ̀ musa mi gbogbo نعم فوقع الحق وبطل ما كانوا يعملون ọba àlejò ọlá ní òdodo bá sẹlẹ̀ irọ́ pa bá bàjẹ́ sẹ́rọ́ náà lò ìdán hàn èyí ọba torí pé pé kò si táwọn tí dán mi. ìbáṣe pọ́n náà ká display tí àwọn àdètò ẹjọ́ wá ń wọn wá wà nù kò sẹ́ni tó dìbìtì ẹnìkan ṣùgbọ́n hàn kéde òfin lè ba ka pé kì í ṣe dán lélẹ̀ ó kó gbogbo tiwọn mi ni anabi musa mú ejò rẹ̀ ń di báyìí ọba di pọ̀pá padà kò sí nǹkan kan tó ipe ńgbà tó mi tọ́ wá tóbi sí kò sí nǹkan kan tó lára rẹ̀ afẹ́fẹ́ lásán ti lọ ọlọ́ọ̀bọ̀ bá lè kíọ́lá ní fàwọ́kọ̀ alhaq òdòdó bá sẹlẹ̀ àwọn èèyàn bá ròdòdó pé a àsọ́yàtọ̀ síra wọn wà bá tọ́lá máa kanu ya àmàlùn gbogbo tí wọ́n ń se níṣẹ́ bá bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tí wọ́n ti lọ gbáradì ọlọ́ọ̀lọ́mọ iye ẹjọ́ tí wọ́n ti fi gbáradì ọlọ́ọ̀lọ́mọ iye ẹbọ tí وزهق الباطل إن الباطل كان زهوقا بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق الله باني باتي سنو أما في òdodo a fi gba ìrọ yóò sì lé ìrọ lọ yóò sì pòórá àti ibi ẹbá rí tírọ́ ti ń tàbí àkàrà gbígbóná òdodo èdè ni wàhálà òdodo èdè ni tó dodo bá dé ẹsẹ̀kẹsẹ̀ nírọ́ máa wábi tó wọ́n sà sí. kò síbi tí ó ti jó pé òdodo ọwà adé ìrọ̀wà tó lóhun náà wà ń bẹ́ ah yọ́ ìyá bòmí ìgbà lọ ni àfi tó dodo wọn bá dúó dáadáa lókù nítorí ìdí eléyìí ọlọ́ba ní fàwọ́kọ̀ alhaku wà bàtàlẹ̀ yà àmàlù ìdí tó fi jẹ́ pé wa ń bẹ̀rù ìgbà a máa wọ́n tó lọ́lọ́ ẹni tí nǹkan mi lòun pé àtọ̀ sọ́lọ́n ọlọ́run ni wọ́n ti ń pè ọ wà ní bọ́ọ̀ lẹ́rù kọyọ́ lẹ́rù wà láì bá ọlọ́run ọba dúró dáadáa bá ọlọ́run ọba dúró dáadáa torí pé irun tí anẹ́bí ọlọ́run ọba àtẹ́jẹ́ anẹ́bí ibrahim kọ́ni tó fáwọn èèyàn rẹ̀ nu ipe kí ló dé ẹ̀yin fẹ́ kémi ọbẹ̀rù tẹ́yìn ń se lẹ́bọ̀ fẹ́kẹ́ bá àkọ́fù máa ashraku wala takhafuna annakum ashrakum billahi ma lam yunzil bihi alaykum sultana ah ẹyin o ẹyin o ẹyin fẹ́ kí ẹyin o bẹ̀rù Ọlọ́run ẹ ń ṣẹbọ solo ya fẹ́ kí mi ọmọ ilé wa fẹ́ mo fi dẹ́rù ni fa ayul fariqaini ahqqu bil amn ta lo yo ni fire balẹ̀ nu àwa méjèèjì en tó jáde nle ńgbà tí wo jáde nle láàárọ̀ o ko Ọlọ́run lo rántí bismillah pẹ̀lú o ko Ọlọ́run tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah ẹ̀ jẹ́ pé ń gbò òun jáde láàárọ̀ kọ̀rántí ọlọ́nkan nǹkan mi ló pè ńgbò jáde lé kọ̀rántí ọlọ́nkan ńgbò dí láàárọ̀ dí láàárọ̀ tí ni alẹ́dí àhẹ́yáná bá dàmá àmátàná eléyìí nìṣú ńgbà tó wù dí kèése tó wínú ẹ̀mọ́ di ire lóko lé ló fi bẹ̀rẹ̀ ire fi pẹ̀lú bísmìláì kéèsì tó ń rí inú ń gbọ́ jáde nǹkan mí lòun wí kí ló adé sí ọmọ bọ̀ lẹ́rù kò yẹ kọ́ bọ̀ láíláí ọlọ́ọ̀bọ̀ ọba ni hap ohun ló gbogbo orí òdódó bá ti dé irọ́ lọ ni irọ́ lọ ni bílmù náà sábà à ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀kanú àwọn ọmọ ẹ̀yà nípa pé ọwà nígbà mi kíkí tá tí wọ́n máa ń kíra wọ́n gbà mí nú àwẹ̀ pé akọ́ àtìlú àwẹ̀ nítorí pé nínú àwọn àfáàtì wọn máa sọ pé kọ̀yẹ́ ká máa wí bẹ́ẹ̀ wọ́n á bẹ nìkan léèrè pé kí lọ́fà ó ní tọ́tẹ̀lẹ̀ ní pé ní ìsàlẹ̀ láàrin yorùbá pàápàá jùlọ bí àwọn ọ̀sẹ̀ bó ti lágbà wọ́n máa ṣe wàhálà gbà níbi ẹ̀bọ wọn ọ̀pọ̀ ọdán wọn èyí jẹ́ dáadáa nínú oṣù àwẹ̀ inú àwọn ìkíra ẹsájì á ti lọ sẹ́sàn ti lọ ó ti díkẹ́ yọkùn lónìí àkó á ti lọ rẹ̀ ẹsájì ó ti lọ ọmọ lọ torí pé nú àwẹ̀ kì í se gbogbo náà wọn ní jẹ́ bí wọ́n ṣe ń fẹ́ torí pé òdodo ń bẹ nú àwẹ̀ ọlọ́ọ̀bá mọ̀ sọ àwọn màláìkà kalẹ̀ bí èkì sọ kalẹ̀ láìsíkò tí ìsẹ́sìkò àwẹ̀ nítorí délé ah, ah, wọ́n ń se níṣẹ́ bá wàláhì pẹ̀lú àníyàn kan olúwàláwò rẹ̀ tó nǹka olúwàwòrán ìfẹ́lẹ̀ olúwàwòrán nas wàláhì yóò sì ba ìdántọ́ pọ̀jẹ̀ tó sì ní fura ibi tí kan máa ti wọ́ wá ní pé sí wọ́n náà déédé ibi tí máa ti wọ́nù àmọ́ pọ̀ bọ́lọ̀ ọba rẹ̀ dúó déédé pẹ̀lú ímánì rẹ̀ wàláhì wọn jẹ́ nìkan kan ọdẹ rúbọ̀ kan náà àwọn ọmọ láwọn lọ kan táwọn sọ̀rọ̀ nípa kan wọ́n kó láì wá sí bí aago kan lóru àfáwọlé kó wọn sùn iná bá rí wọn bá gbọ́gbé ta wàhálà sẹlẹ̀ kí ló dé wọn bá olórí àwọn onídán lóde ní yarí ipa àfáàtọ̀ wá sí wá sí àfáàtọ̀ sí wá sí tó bá dọ̀la kí wọ́n ní báyìí báyìí báyìí ó sí òun ilẹ̀ àwọn ẹni tí wọ́n gbé sọ́sọ́ afábò láti àti ó ní ẹ̀ lọ́ ẹ̀ mọ̀ lọ́yìn

olóhùn tún gbágbádá wọn tún gbéra wa nì sí àwọn ẹ̀sẹ̀ aláwọ̀ akbar bọ̀dọ̀ onídán ìrọ̀pọ̀ ó jẹ́ kílẹ̀ ọmọta tó fi sákòrò gbẹ́tọ́ irú imani ni wàlá imani ni bá ọlọ́run ọba rẹ̀ dúó ní ti dáadáa kò sẹ́nìkan tí ó bọ̀ lẹ́rù ṣùgbọ́n tí sí ọwọ́ ti ẹgbọn ọba mọ́ ìwọ̀gọ́ ọmọ ká kùrù sí ọmọ rẹ̀ kùrù sí ìwé lè ṣiṣẹ́ torí o ti máa nǹkan tó tí wọn náà ń ṣe tó ti bá kù tọ́ta kò kù sí yù kábíyèsí ọwọ́ ọwọ́ da títí ọwọ́ wa bá da tí ìmọ̀ ni ọba dúró wà láìpẹ́ sí nǹkan tí ọba wà lẹ́rù kábọ́ lọ́wọ́ ọba dúró. naam. fàmúlìmù hunalika wọn kọlẹ́bù sọ́ọ̀gìrì. ọlọ́ọ̀bọ̀ ọba àlejò aláni fàmúlìmù báyìí ńlá nẹ́bí musa ṣe ṣẹ́gun léèyàn lórí o gbogbo àwọn òfin lọ́ gbogbo bí wọ́n ṣe fẹ́nu ìmọ̀ wọn kò tó wọn kọ́lẹ̀bù sọ̀rìrì ni wọ́n bá padà wọ́n bá di ẹni tó jẹ́ pé ẹni yẹpẹrẹ bọ́yá àwọn lọ̀gá gbogbo bí wọ́n ti ń wá tẹ́lẹsẹ̀ wọ́n pé wọ́n ti ń jọ́gà wọ́n pé àwọn náà wá ń lónìí gbogbo àwọn tí wọ́n ti ń wọn pé ah ọ̀ gbọ́dọ̀ súnmọ́ lágbájá gbogbo wọn ah, wọn ṣùgbọ́n lọ́wọ́ bá wá ní wọ́n lò nígbà wọn ti rí báwọn táwọn wọn mọ dán wọ́n sì mọ ti dán ṣe wọ́n ti mọ pé wà láyé lé kìí ṣe dán á ilé ọ̀gbọ̀dọ̀ jẹ́ ìdán nǹkan mí lè lè lọ́tọ̀ kí lọ sẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ gbogbo àwọn òpèdá ìwọ́n bá forí balẹ̀ fọ́lọ̀ wọ́n sí aláhùn akùbà kí wọ́n wí kọ́ọ̀lù wọ́n ní àgbà ọlọ́run ọba gbọ́ ọba gbogbo ẹ̀dá ọgbà tí musa ní a mọ̀ jọ́sì fún àgbàgbọ́ ọlọ́run ọba ta ni ọba musa àti haruna ọba musa àti haruna àwọn àgbàgbọ́ lónìí ọba wọn gan ọlọ́run ọba tó lè ṣe iṣẹ́ ìyanu yìí idán lọ inú hikimọ̀ ọlọ́run onígbé gbogbo àwọn ànábì rẹ̀ iṣẹ́ ìyanu tí ó fún wọn inú táwọn ìjọ wọn fi ń sàlfàárì káwọn mọ́jú irú rẹ̀ lọ́nà bó ti ṣe iṣẹ́ ìyanu fún káwọn ògbìmọ̀ wọn àwọn onímọ̀ wọn kí wọ́n lè bá àwò kí wọ́n wọ ẹ̀sìn wọn ni káì eléèdú ti wà lọ inú hikimọ̀ ọlọ́run ọba nù ìdí ni tó fi jẹ́ pé irú iṣẹ́ ìyanu tọ́lọ́run ọba ṣe fún ànàbí musa àwọn ìdán gan àwọn wọ́n lè tètè mọ́ pé káì kí ní ìkìí se dán bí alkùnrin tọ́lọ̀ bá fánàbí sọ̀lọ̀lá alẹ́sọ̀lọ́mọ̀ ni àwọn alárúbáwọ́ wà nù tí wọ́n fi sàlfàrí pa àwọn dálá hàn àwọn sì mọ̀rọ̀ sọ wọ́n má gbé kalẹ̀ ọ̀rọ̀ nígbà wọn gbọ́ alkùnrin wọn ni káì ilé yàtọ̀ sí ọ yàtọ̀ sí ntọ́mọ̀ ẹ̀dẹ́ nìyẹn kàn lè fi ọpọlọ hun ọkọjá gbogbo ohun tí ẹnìkan tí wọn rò pé òun dálá débì kan tó lè sọ̀rọ̀ ìdí ìjọba jẹ́ pé ó jẹ́ kí wọ́n tètè lè gbà fáwọn ẹni tí wọ́n tọ́lọ̀ ọba nílò nítorí ìdí eléyìí àwọn òpìdá yìí ẹsẹ̀kẹsẹ̀ ìní wọ́n bá yọ̀ọ̀dá wọ́n bá gbọ́ ọlọ́run bá gbọ́ kọlu amanna bi alẹ́mí rọ́bì musa wàhálù agba ọlọ́run ọba gbogbo ẹ̀dá gbọ́ kìí ṣe ọlọ́run ọba tí ń pọ̀ ọlọ́run tí pẹ̀ra rẹ̀ lọ́lọ́run ọba mísírà yìí yéṣu ńlá gbàgbọ́ ọlọ́ọ̀bá gbogbo ẹ̀dá ṣé bá nàbí musa ti kọ́kọ́ jíṣẹ́ fún firaun nù rasulu mi rọ́bìl alẹ́mínà ìdí ni táwọn náà fi sọ pé àmọ́ náà bí rọ́bìl alẹ́mín àgbà ọlọ́ọ̀bá tó dùn ọlọ́ọ̀bá gbogbo ẹ̀dá àgbàgbọ́ rọ́bì musa wa harun ọba musa àti haruna ọba ọ̀kan ṣoṣo àwa náà gbàgbọ́ àṣetán láti tẹ̀lẹ́sìn musa àti harun ǹjẹ́ omi ọ̀tán ẹ̀dá fìràwọ̀n báyìí torí gbogbo àwọn tó dìra ìta ló tún pé mọ̀ kò sẹ́ tó lè pè mọ̀ tó kí ọwà láàrin musa fìràúnà àtàwọn òpìdá àwọn òpìdá ní ìsìn wọ́n ti padà sí pátì ta o annabi musa alayhi salatu wasalam wọ́n ti gbàgbọ́ ṣé fìràúnà náà yóò fi yóò sọ ìfẹ́nú rẹ̀ yóò sọ ọ́lẹ̀ ìgbéraga tó ní sí yóò ìgbà tó tí wọ́n

enam ìbéèrè aláwọ̀kọ́ nípa pé obìnrin tó fẹ́ ṣe ìbáadà wọ́n ma sábà béèrè ìbéèrè oníbi àyè méjì inú àwẹ̀ tàbí ìṣẹ̀ hajj ìwọ́n àròkútọ̀ òun lẹ́mọ̀lẹ́ kọ̀mplíìtì àwẹ̀ torí píríọ̀dì rẹ̀ nkóòsù só lè lo oògùn kan tó jẹ́ pé yóò jọ jẹ́ pé ó sùn síwájú àbí ò ní lò bákan náà ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj àsìkò tí àwọn ọmọ àṣìṣẹ́ ajì lọ èkó sòun lè dè ó sì ti kọ́ kó kó dí òun lọ́kùn wọn lé mọ́ títí parí àwọn ẹsẹ̀ kan ǹjẹ́ tó lè lo tí ó dá àbí tí ó fa tí ó sún ẹ̀jẹun síwájú tí ó fi parí nítorí fẹ́ ṣe àkọ́kọ́ ni pé táwọn olùmọ́sọ ni pé in tó fi dáa fún obìnrin mùsùlùmí kọ́gbà pé ọlọ́run ọba tó se gbogbo nǹkan ẹ̀sìn ní òfin òun náà lọ dá àwọn obìnrin ládàmọ́ bẹ́ẹ̀ iná hádá ṣe ń kàtàbà láwù alábàáná ti adam àwọn obìnrin àwọn ọmọ ádámà lóbìnrin ọlọ́run ọba ló ti ní kí bẹ́ẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tiwọn nítorí di eléyìí ọlọ́run ló sì fààyè rẹ̀ ẹlẹ̀ tó bá ń sin kó oṣù lọ ṣe báyìí tó bá ń sin kó oṣù lọ ṣe báyìí nítorí di eléyìí àwọn olùmọ́ni tó fi dáàdù ní pé kóbìnrin ó mú ilé lò ṣùgbọ́n ṣé tọ́ bá wá lò tó burú àwọn olùmọ́ní bákan méjì ni ọwà lọ́wọ́ ẹni tí ó lò àtàwọn ẹni tí wọ́n jẹ́ onímọ̀ létò ìlera nípa rẹ̀ àwọn eh, health personnel tí wọ́n bá fi yé pé tó bá a ṣe wò tó o bá lo kíní kò ní kó bọ̀ ìyẹn ni pé kíkó bọ́ tí ó kó bọ́ tára lè dà tí wọ́n padà bára lọ torí pé kò sí èyí tí ó ní side effect ṣùgbọ́n wọ́n fi wọ́n pé side effect eléyìí ìtàlẹ̀ faragbà ni tí wọ́n bá fi yé bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ní akọkàntán tó jẹ́ mùsùlùmí tá akọkàntán tí wọ́n fi pé tí wọ́n bá lò ìtọ́kẹ̀lẹ̀ consequence rẹ̀ ní pé bọ́yàtọ̀ ń gbọ́ bá rí period mi ó ṣeṣe kọ́ dárò fún bí oṣù méjì oṣù mẹ́ta kó tó balance àbó lè mú orí fọ́ níwọ̀n bá díẹ̀ ó lè mú nínú ó lè mú orúkọ gbogbo orúkọ báyẹn tí wọ́n sọ fún lẹ́tọ́ jẹ́ pé kò ju ń tára lè fara dà lọ àwọn olùmọ́ni kò sí tó burú ṣùgbọ́n kì í ń tá a fẹ́ ṣùgbọ́n tó bá lò àní sọ pé ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n lókùn àti wọn abilé rò pé tọ bíbọ́ bí a ṣe wo kíní rẹ̀ tọ́ ọ bá lò bọ́yá rú oògùn báyìí ni tọ́ ọ bá lò rú eléyìí ó lè kó bọ́ irú èyí tí ó ní kó àní àbí kò sí bẹ́sọ̀ bá a wọn ara rẹ̀ kò sí ètò olè lò tí ó ní kó tọ́ jẹ́ pé yọ padà di nǹkan míì máa tún tọ́jú irú ẹni bẹ́ẹ̀ haramu lọ jẹ́ fún kólò torí pé ọfẹ́ tira rẹ̀ sí parun ṣùgbọ́n tó fi pàtó jẹ́ pé àwọn ẹni nípa ètò ìlera bá fún onímọ̀ràn bẹ́ẹ̀ pé kò sí tó burú ó lè lò kò sí tó burú pẹ̀lú ògùn ọlọ́ àyìn tó já aṣọ ilé ni pé torí pé ẹlòmíì yọkàn gbọ́ pé àwọn ẹlòmíì sẹ̀ tí mo kọ gbogbo ògùn ọ̀hún yọkàn lọ fámásì kan ní àbí pé àwa kú ètò lórílẹ̀‐èdè sànù wa kò síbi tó gbogbo tó ọba fẹ́ rà ní ọba ibi tó ti rà ọba láti mú owó lẹ́yìn tí wọ́n tà fún tà fún nítorí ìdí eléyìí ni ọbára rẹ̀ mú kọ̀bára rẹ̀ mú ń gbà jẹ́ pé ìyá alágbádá ló lò kọ̀mọ̀ bẹ́yẹ́ jẹ́ àwọn àti ìyá alágbádá papọ̀ àbí ọ̀papọ̀ nǹkan náà ni àbí yọ̀dá dàjẹ́ ni àwa kò sí tọ́ka wa gbogbo bá wa ṣe fẹ́ lóògùn àmọ́ bí wọ́n ti létò ọ̀kàn sáré lọ òní lọ sọ́ọ̀bù bí wọ́n ti ń tóògùn kọ́ lọ rògùn bí ìgbà tọ́ lọ ra bisikíìtì fọmọ ah, ọgbọ́dọ̀ létò ní ah, a travel lọ kan pẹ̀lú àwọn ọmọ nígbàtà wà lóòtẹ́lì ọ̀kan bá ní orí ń fóun ìrẹ̀kàn mọ́ ibá bá ní sájà lọ abá bí òṣìṣẹ́ ẹbẹ̀ lérè pé tí wọ́n lóògùn láwọn òní bẹ̀ fámásì kan súnmọ́ àwọn abá ní kọ́ dàrẹ́kì wá sí fámásì nígbàtà débẹ̀ abá ń ṣe àníṣẹ́ ní parasitamọ́ wọn láwọn ní mú wa ọba sì lọ mú parasitamọ́ wà èló lẹ́ta parasitamọ́ ọba ní prescription dà wọ́n ní parasitamọ́ náà

inú sọ́ọ̀bù na tí wọ́n ti tóògùn tẹ́ẹ̀nì bá gosùlù tẹ́ẹ̀nì bá kẹ́ ẹ̀ mọ̀ jí ó dira yín iná lè láwọn iná ilé ẹ̀rọ tó bí bàtà fẹ́ ra kà ara kí ló dé torí pé ti sọ rálẹ̀ òǹkàlùkù kan lóògùn ni kò sí kọ̀ǹtró ètò yóò lóògùn ètò yóò lóògùn ti sọ ó ti wá di ọba gbogbo ògùn tó yẹ wọ́n kọ́ fún ọ gbogbo ẹ̀ ló ti lò kọjá ó ti lo rẹ̀ ọ̀tọ̀ ní nǹkan méjì wọ́n tún mọ́ wá tí wọ́n sì fún àbíkọ́ lọ sáànù wa nítorí délé lọ ní pé irú bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ kan lọ́ọ̀rọ̀ kó lò kó consult àwọn onímọ̀ ń pa rẹ̀ kó fún mọ́ràn wọn láwùjọ aláàlọ́ ìbéèrè tí ni pé ṣé ní o wẹ́n ní túmọ̀ tá a fẹ́ fún ìpẹ́yàn wà ní lọ́ọ̀kì torí pé Ah, bọ́yá tí àwọn èèyàn se pẹ̀lú rẹ̀ àwọ́ se ń rọrùn àbí nǹkan táwọn èèyàn lérò páwọn lè rí ọlọ́ọ̀bó ní kí wò gbogbo eléhùn kò lè bọ́ lábẹ́ kádàrà tọ́lọ̀ ti kọ́ pé ma a sọ bákalẹ̀ mẹ́kùn lè fi ma a sọ lè sí bàk bọ̀ mo rò pé so èmi rò pé ìgbàgbọ́ mùsùlùmí àmọ́ ká máa rò pé lọ́ọ̀kì kìíní kan ní tó jẹ́ pé bí ọlọ́run kan àbí nǹkan kan ti ń báyàn kí ó sì ṣe kí yóò tún bọ́ sínú nǹkan míì tí èsà rẹ̀ kọ́lọ̀ bọ́ sàmọ̀nà wa wọ́n láwọ̀ tá a lára àlọ́ báyà bèrè ìyẹn ọjà ti kàn ni ọkọ àti ọkọ ìyàwó lẹ́yìn àti wọ́n fẹ́ kírun jami tó wá nù átàrà àwọn sálẹ̀kù bá àwọn sàhábà ti sẹ́nu nígbà ọ̀kan ni wọ́n sí àwùtọ́ fẹ́ kírun wọ́n sọ fún pé tó bá fẹ́ kírun ni pé nápìlà ta ní pọ́pọ̀ àti àwọ̀ ọ̀yàn ó ní kí wò dúró wájú kó <laughs> قالوا أقسام والله تعالى أعلم اللهم اقسم لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم